orí ọ̀fẹ́ rẹ̀ òòṣà tá à ń bá ń sìn tàbí ọlọ́run tá à ń bá ń sìn bá ń lọ ṣọ́ọ̀ṣì nígbà tó mọ́ṣáláṣí tẹ̀ ń bá ń lé àmọ́ kéékèèké ń díẹ̀ yóò parun ẹ̀rí pé wí àti egbò ti ń parun lọ àwọn bàbá ń gbé lọ́run nígbà àwọn òní kọ́yàn ẹlòmíràn bàbá rẹ̀ babaláwo ni yóò wò kóun ti gba Jésù bàbá àwọn babaláwo ni wọ́n máa lọ bá babaláwo ẹ̀yìn tẹ́mi Jésù gbénu rẹ̀ bẹ́ẹ̀ kọ́ kèsì pé kọ́ lọ kọ́ babaláwo ṣùgbọ́n bí bàbá léèrè dákùnbínú bá ń rún yàn bàbá bò láti ṣe é wọn sì ní gbé gbogbo ẹ̀ lọ́rùn yorùbá ẹ má jẹ́ àkúrun àkúrun o ẹ má jẹ́ àkàkúrun o bí ẹni ọ waṣu tí ọ̀sẹ̀ èbùkù ọ̀pọ̀lọpọ̀ ìdílé ní ìran yorùbá nígbà wáṣẹ̀ ni akọni kọ̀ọ̀kan jáde ńbẹ̀ bíi bàbá tiwa ọ̀dẹ ni ọ̀dẹ ni wa ti ń sọ̀lù ilẹ̀ mi jogún lọ́dọ̀ bàbá mi jogún ẹ̀ èmi náà jogún ẹ̀ lọ́dọ̀ bàbá mi bẹ́ẹ̀ náà mo jogún ewé àtegbò bẹ́ẹ̀ náà lẹ́nu kọ̀ọ̀kan náà jogún rẹ̀ níran wọn àmọ́ ẹ̀sìn ti dé ẹlòmíì mọ́sálásí ó ti lọ kéwú èmi tẹ̀ ń wọ iná kéwú tátàtà o tọ́ra àlepẹ̀rẹ̀ wa láàfà iṣẹ́ bàbá wa ti gbà á lẹ̀ àmọ́ ẹ mọ̀ jẹ́ á gbàgbé nǹkan bílẹ̀ kódà àìsàn tẹ́ bá fi wé àtegbò wò ẹ lè fi wé oògùn èbó oògùn àbàbà wa kì í kí àrùn mọ́lẹ̀ bíbà lọ́ba mọ́tò wá gbowé mu ọ̀ọ́tọ̀ dànù ni kì í ṣe pé báyà tó gùn bá ṣiṣẹ́ tán ìgbà tó wà mọ́ ọmọ sí yára tí ìbátí ẹ̀tí ìṣètò wa tó gbómújọ́ kejì lọ́tọ̀ yòókù dànù ni torí náà kọ́ ni pé eh, kíní tẹ̀ ń wò yìí ẹ̀yìn ọ̀pẹ ìwúlò rẹ̀ pọ̀ gan-an ìwúlò ẹ̀yìn ọ̀pẹ pọ̀ gan-an o mo ti sọ àgúnmu náà run lórí ẹ̀yìn ọ̀pẹ kó o là bàbá wa tún ṣe lo ẹ̀yìn ọ̀pẹ ìwúlò ẹ̀yìn ọ̀pẹ pọ̀ tí èèyàn bá mú ẹ̀yìn lódidi tó ṣàtọ́pọ̀ tí ètò dáa jù lè tọ́ bọ́ fúnra rẹ̀ tọ́jú dídí ẹ̀yìn báyìí ó yá nǹkan kan lọ jẹ́ bí ọ̀kẹ́rẹ́ tara ọ̀kẹ́rẹ́ fẹ́ràn ẹ̀yìn tàbá àwọn aṣetí tó bá jẹ́ kẹ́rẹ́kẹ́ tó bá bọ́lẹ̀ tó bá pọ́n tí wọn ọkọ fúnra rẹ̀ pé ẹyìn wọn máa ń kọ́ ni yóò wà rí bọ́lẹ̀ gbì lódìdí àmì èyí tó bá ti bọ́ọ̀lẹ̀ bá dídì ọ̀pẹ tí bàbá tó ti bọ́ọ̀lẹ̀ fúnra rẹ̀ tẹ̀ wá sà tẹ̀gbẹ́ fúnra ńgbà tó tó ara dẹ̀ tó pọ́n lọ bọ́ọ̀lẹ̀ ń nì òun lọ dáa jù tàbámọ̀ èyí tí wọ́n kọ fúnra wa èèyàn sì tẹ̀ máa ṣe wàhálà ò tó ni torí bàbá fẹ́ fún yàn lóore bàbá fàgbò fún eégún àbá wa ní àjọ ẹlẹ́ ní tókù àjọkun ẹlẹ́ ni o èyí tó bá bọ́ọ̀lẹ̀ fúnra rẹ̀ lọ dáa jù là fi ṣe à ń pè yín ní bíbú àṣírí bíbú àṣírí àwọn bàbá máa ń dọ́gbọ́n rẹ̀ láyé àtijọ́ nígbà wáṣẹ̀ wàhálà yìí pọ̀ ju owó lọ kì í jẹ́ kéèyàn kan ṣiṣẹ́ ṣiṣẹ́ bí erin kọ́ máa jẹjẹ ẹlẹ́rí ẹlòmíì sọ̀lẹ́ àárọ̀ kùtùkùtù ti débi iṣẹ́ rẹ̀ ṣùgbọ́n kó wá ṣe lórí odidi ọdún kankan mọ́pá àrò aṣọ tí ò ní sù yóò sù èròkèrò ọgbà ọkàn rẹ̀ àbàbà wa máa dọ́gbọ́n rẹ̀ nígbà wáṣẹ̀ táwọn bá ṣiṣẹ́ díẹ̀ torí iṣẹ́ kọ́ lówó wò làwọn náà ó ṣe jẹ́ èèyàn láwùjọ tí wọn níbi iṣẹ́ ń bú wọn pé ah, agbúgbú ni látijọ́ iná ó ṣe ṣeṣe náà àti ẹ̀ ọlọ́pàá arọ́ṣẹ́ rẹ kì í sì ṣe yí pé bọ́yá iṣẹ́ yẹn ni ò pé ah, bẹ́ẹ̀ yẹn bá rí pé kan ò pé yọ̀pá tì ó pé náà ní fi ń ṣe ṣùgbọ́n ó ti lógun ìdílé àwọn àwọn atẹ̀lé ni wọ́n yà wọ́n ti tẹ̀lé ìgbà tí gbogbo wọn bá ń táwọn yé bá ń tí gbogbo ayé bá ń kó ọjà tiẹ̀ ọjà tí wọ́n lọ nírú ọjà tiẹ̀ náà wọ́n yóò ṣe ọjà tiẹ̀ ni wọ́n yóò ṣiṣẹ́ ni gbàǹdẹ ìkọ́ ọjà wálẹ̀ ẹlòmíì nǹkan ò tiẹ̀ já wálẹ̀ tó bá ti pa owó ìjọba yìí ọmọ kan lè gbóná yọ náwó náwó jọ ọmọ owó bá tán lọ mọ́tò gbádùn ìyàwó lè ọba sí ìyàwó bá ṣe ọmọ lè òun gan lè má gbádùn àmọ́ ṣẹlẹ̀ lóríṣiríṣi ọ̀nà ni àbá máa fi dá ọgbọ́n rẹ̀ wọ́n wàá lọ mú ẹyin ọ̀pẹ èyí tó bá ti jábọ́ lẹ́ẹ̀rí àwọn kan ti jẹ́ àbáwọ́ ló ti kawó nù ẹyin ọ̀pẹ ti kawó <laughs> ẹyin ọ̀pẹ a máa kawó nígbà wáṣẹ̀ èyí tó bá wá bọ́ lẹ́hùn mẹ́sàn-án lẹ́yìn ó mú tẹ́ bá ti wá mú ẹ wàá fi sí inú agbada à ń pè ní bíbu àṣírí àṣírí èèyàn ṣe é bò tí òfin ní jẹ́ pé yọkàn máa ṣiṣẹ́ sáà bẹ́ẹ̀ bá kawó níta tá a tà pọ̀ ju owó tá a pa ìlọ̀ bó ló ṣe ajẹ owó irú ẹnìkan kò sì jí gbé <laughs> ẹlòmíràn ṣe ẹ̀kọ́ wọlé tábàkà kò ní pé mọ́ ẹnìkan kò sì jí lówó gbé <laughs> àwọn èèyàn wa ti débẹ̀ ni ọlọ́run ṣàánú wa o ọlọ́run gbogbo tá a bá ṣe ní dáadáa lọ́wọ́ nínú iṣẹ́ wa ọlọ́wọ́ jà rẹ̀ mi jẹ́ orí rẹ o a sì fi iṣẹ́ náà ṣe nǹkan rí tẹ́ bá ti wá da ẹ̀yìn sínú agbada mẹ́sàn-án ni o ìtọ́jú àjù ni pé tá a pé obìnrin bá ní méje ni ṣùgbọ́n tẹ́ bá ti lo mẹ́sàn-án mẹ́sàn-án ti dípò tóbìnrin èlé kì í pawó ṣùgbọ́n tá póbìnrin ló bá fẹ́ jó tó fẹ́ dá séèyàn fẹ́ ṣàdáyanrin rẹ̀ méje ní ti omi mẹ́sàn-án ni ti ọkùnrin àtàrí olùdí kan báyìí ilé fi sí i epo igi kan ń bẹ tá à ń pè ní epo igi jẹ̀bù wọ́n ń ta àwọn eléwé ọmọ náà ń ta ṣùgbọ́n tó dáa ju ẹni bá dáa mọ̀ fúnra rẹ̀ tí wọ́n ní ta fún tí wọ́n ní tarọ́ fún epo igi jẹ̀bù yìí láwa mú àwa ìbò mọ́lẹ̀ tẹ́ ẹ bá pa epo jẹ̀bù nígbà tí ètò ọjọ́ méjì tẹ́ bá débẹ̀ ẹ ní rojú.